olúwo tìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọba abdulrasheed adéwálé àkànbí ti lu àkọ́kọ́ ó mà ti sọ̀rọ̀ lórí ariwo tó ń lọ nípẹ̀ lórí bó ṣe lọ ṣí orí sílẹ̀ ní ìlú mecca lórílẹ̀‐èdè saudi arabia tó ti lọ ṣe háàjì yan ọ̀kan lára àwọn òpó mẹ́rin tó gbẹ̀sìn islam dúró tí kábíyèsí ti sọ̀rọ̀ lórí ìdí tó fi ṣe bẹ́ẹ̀ àti ìdí tí kò fi kábàámọ̀ kó ṣe bẹ́ẹ̀ lásìkò tí kábíyèsí ń kọ ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára yẹn ló jẹ́ kó dé mọ̀ pé kò sí àbámọ̀ tàbí ìbẹ̀rù tàbí ìtìjú nínú kóun lọ sí orí fún ọba àwọn ọba olúwa àwọn olúwa oníṣèbí àlá ìní ó jẹ́ ọba tó dá gbogbo ẹ̀dá tó sì ní bùnbá wa lọ sí orí sílẹ̀ fún níta gbangba òun ò kábàámọ̀ o kò sì sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti pe òun lẹ́jọ́ nítorí pé ẹni tó ṣẹ̀dá òun tó jẹ́ olórí gbogbo ọba tó ń fọba jẹ ìní òun lọ sí orí fún bí ẹ kò bá gbàgbé inú ọ̀sẹ̀ tó kọjá ìní ariwo ńlá nígbà tí olúwo tó ṣe orí sílẹ̀ ní ìlú mẹ́kà lásìkò tó ń ṣe hajj tó sì jẹ́ pé ilé ìfariwo ńlá nítorí pé àwọn ẹlẹ́ṣẹ̀ṣẹ̀ oníṣẹ̀ṣe ìyẹn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n yarí pé ìwọ ni ọba ò gbọdọ̀ ṣe orí sílẹ̀ ní ìta gbangba nítorí pé ọjọ́ tí ọba bá ti jọba orí ẹ̀ ti di tẹ́nikẹ́ni ò gbọdọ̀ rí mọ́ ṣùgbọ́n àti olúwo tó lọ ṣe orí níta gbangba ètò di ariwo ńlá ní báyìí olúwo ti ìlú wo ti sọ̀rọ̀ lórí bó ṣe sí orí ní ìlú mẹ́kà lórílẹ̀ Saudi Arabia tó sì jẹ́ kó di mọ̀ pé òun ò kábàámọ̀ rárá o ìpàkó òun ò sì gbọ́sùn tí orí ẹlẹ́gàn ló dàrú nítorí pé ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba tó ṣẹ̀dá òun lòun ṣe orí sílẹ̀ fún